ẹ̀yin bàbá àti ìyá wa ẹ̀yin arákùnrin àti arábìnrin àwa síwájú yín lónìí láti bá yín sọ̀rọ̀ nípa bí a ti ṣe lè ní ìbàlẹ̀ àyà tòótọ́ tí a ń pè ní àlàáfíà nígbà láéláé rí àkókò pàkáwà tó ṣe pé kò sí ohunkóhun kò sóòrùn kò sóṣùpá ọlọ́run ò ti dá ohunkóhun ṣùgbọ́n ẹni tó wà náà là ń pè ní ọlọ́run nígbà tí ó pẹ́ ọlọ́run wá dá àtòrun ní àtòṣùpá ní àwọn ẹranko àwọn igi ìgbẹ́ ilẹ̀ àti òfurufú níkẹyìn ló wá dá ènìyàn ní àwòrán ara rẹ̀ kò ṣẹ̀ ní láti ṣe làálàá kan kó tó dá wa ó kàn sọ ọ̀rọ̀ lásán ni ó sì dá àwa ènìyàn ẹnì kìíní tí ọlọ́run kọ́ dá ọkùnrin kìíní tó kọ́ dá là ń pè ní Adam ẹnì kejì tó sì dá òun ní Éfà ó dá wọn ní mímọ́ ní pípé wọ́n láyọ̀ wọ́n ní ohun tá à ń pè ní ìbàlẹ̀ àyà tòótọ́ ṣùgbọ́n nígbà tó dijọ́ kan èṣù tí í ṣe bàbá irọ́ bàbá èké ó lọ purọ́ tàn wọ́n jẹ ó fi rọ́gbò tán lọ́wọ́ wọn ó purọ́ fún wọn ohun tọ́lọ́run ní kí wọ́n má ṣe wọ́n ṣe ìgbà náà ló wá ti di pé ẹ̀ṣẹ̀ dé ìyà dé ìpọ́njú dé ikú dé ẹ̀ṣẹ̀ sọ ọkàn wọn di búburú ó sọ wá di ẹni ibi nítorí náà ẹ̀rù dé ó di pé wọn ò lè rí ọlọ́run mọ́ inú wọn ò dùn mọ́ ṣùgbọ́n ọlọ́run sì á gbogbo nǹkan wọ̀nyí ó sì á fún wọn pé ẹ ti ṣe àìgbọràn lóòótọ́ òun fẹ́ràn yín òun lòun dá yín ṣùgbọ́n nítorí pé ẹ ti ṣe àìgbọràn ẹ ti ṣe ibi yìí òun ní láti jẹ yín níyà nítorí ìyà yìí nítorí ẹ̀ṣẹ̀ yìí tẹ́ ti ṣẹ̀ ṣùgbọ́n ọlọ́run olódùmarè ó fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ tó ṣe wípé ó sọ fún wa wípé bó tilẹ̀ ṣe pé a ti ṣẹ̀ òun fúnra ara òun lòun bá gba ìyà yìí yìí jẹ nítorí wa nítorí àti ṣe ètùtù kan ṣoṣo náà ta ní láti ṣe ká tó lè rí ìgbàlà padà sọ́dọ̀ wọn ọlọ́run nítorí náà nígbà tí àkókò rẹ̀ bá tó òun fúnra ara òun lòun ò wá sáyé ní àwọ̀ ènìyàn a wàá bí òun a sì máa pe orúkọ ọmọ náà tá bí ní Jésù ọmọ yìí yóò dàgbà yóò di ẹni rere ẹni ńlá yóò ṣe iṣẹ́ ribiribi fún ìgbàláwọ̀ ẹ̀dá níkẹyìn o yóò kú o a ó pa á nítorí ètùtù tí òun Ọlọ́run ní láti ṣe nítorí ẹ̀ṣẹ̀ wa ká lè rí ètùtù yìí ká lè rí ìdáríjì nípa ètùtù tóun ó ṣe nítorí ẹ̀jẹ̀ Jésù ẹbọ tí a ṣe àárò yìí ẹbọ tí òun ó rú yìí tí jésù ó rú nípa ikú rẹ̀ yìí ni ó jẹ́ ẹbọ kan ṣoṣo náà tí a ní láti rú fún wa kò tún ní sí ẹbọ mìíràn mọ́ kò ní sí ètùtù mìíràn mọ́ ètùtù náà tá a bá sì ti ṣe ni ó jẹ́ èyí tó tó láti mú ẹ̀ṣẹ̀ wa kúrò kó wọn Ọlọ́run lè dáríjì wa ká lè torí ìyọ́nú wọn Ọlọ́run ká lè padà sọ́dọ̀ wọn Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé láìsí ìta ẹ̀jẹ̀ sílẹ̀ kò sí dáríjì ẹ̀ṣẹ̀ nítorí èyí Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ ó fi jésù kristi ọmọ rẹ̀ ta wá lọ́rẹ pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ò ní í ṣègbé ṣùgbọ́n yóò níyà nípẹ̀kun èyí báyìí náà ni a fẹ́ kí ó yé yín nísìnyẹn farabalẹ̀ nígbà tí wọ́n tún yí ẹ̀rọ yìí padà sí òdì kejì kẹ́ lè gbọ́ ìyókù ìtàn yìí torí kò tí ì parí nísìnyẹn náà ẹ mú sùúrù o. inú ádámù àti éfà dùn púpọ̀ nígbà tí wọ́n gbọ́ ìlérí ọlọ́run ó sọ fún wọn pé bó tilẹ̀ ṣe pé yóò pẹ́ púpọ̀ kí ọmọ náà bí ẹ̀yin àti àwọn ọmọ yín bẹ́ẹ̀ bá ṣe nǹkan tí òun ọlọ́run sọ wípé kẹ́ ẹ ṣe ẹ ò ní àlàáfíà tòótọ́ àti ìbàlẹ̀ àyà yìí bẹ́ẹ̀ bá ṣe nǹkan náà tó òun ní kẹ́ ẹ ṣe. ọlọ́run wá sọ fún wọn pé wọ́n lè máa pa ọmọ àgùntàn nígbà tí wọ́n bá pa ọmọ àgùntàn yìí kí wọ́n ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ yìí ò lágbára láti ṣe nǹkan ṣùgbọ́n ọlọ́run ní bóun bá ti rí a bí ní tòótọ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré ó dàgbà ó sì fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹ̀dá pátá òun náà nínú àánú àti ìfẹ́ ńlá rẹ̀ ó gbà pé kí àwọn ènìyàn búburú kápá òun nítorí pé níbo sì àkú nítorí pé iṣẹ́ Ọlọ́run ó tún ní agbára láti tún lè gba ẹ̀mí rẹ̀ padà ó wà láàyè nísìn ó sì wùtí gòkè lọ́sọ̀run ó wà ní ibùgbé rẹ̀ Ọlọ́run sọ fún wa wípé nígbà tí Jésù Kristi ti kú yìí ó ṣe ẹbọ tó pé pátápátá torí náà kò tún sí ẹbọ mìíràn kò sí ètùtù mìíràn fún ẹ̀ṣẹ̀ àwa ẹlẹ́ṣẹ̀ mọ́ bí a bá sì gba ẹ̀jẹ̀ jésù kristi tá a bá gba jésù kristi gbọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ló tó fún ìdáríjẹ̀ṣẹ̀ wa. ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò gbọ́ ìhìn rere yìí rí wọn ò mọ iyì ikú tí jésù kristi kú àti ẹbọ tó ti á rú fún wa ẹbọ rẹ̀ nìkan ṣo ló pè bẹ́ẹ̀ bá sì fẹ́ rí ìgbàlà ẹni tẹ́ láti gbà náà òun ni jésù kristi ẹni tó á rú ẹbọ yìí fún wa tó fi ara rẹ̀ rúbọ fún wa nítorí èyí àmọ́ ìpè bí wọ́n bá fi báyìí kú láì rí ìròyìn pìwàdà ọlọ́run ò ní dáríjì wọn ṣùgbọ́n torí kẹ́lẹ́ bá gbọ́ ìròyìn yìí kẹ́lẹ́ gbọ́ ìhìn rere yìí ni ọlọ́run fi rán jésù kristi wá lọ́lọ́run sì rán iṣẹ́ yìí sí yín lónìí yìí kẹ́lẹ́ yí padà ọlọ́run sọ wípé ká yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo ká yé ẹbọ míì rú nítorí pé nípa ikú jésù àti ẹbọ tó rú fún wa a ti san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ tá a ti jẹ ọlọ́run sọ pé ká kọ gbogbo ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ ká kọ mìíràn sílẹ̀ ka gba jésù kristi nìkan ṣoṣo gbọ́ òun ó sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá yí kọ́ ha tó. nígbà tí mo rí àgbélébù nígbà tí mo rí àgbélébù níbi tákàn olùgbàlà ẹnu yá mi o sun ẹjàre mo bomi jẹ mọ́ mo sun sun sun sun ẹjàre.